أذك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقن الله سبحانه وتعالى أبتي أصوى دي أرى تيوجو eléyìí ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún nínú oṣù ramadan tí í ṣe oṣù kẹsàn-án ọdún àwa ẹlẹ́sìn islam tí jíra nabi sallallahu alayhi wa alayhi wa sallam tó di fourteen forty one àtàrà báyìí abẹ́lọ́hún ọba tó dáàbò rẹ̀ bò wá títí tá a fi bá ramadan tọdún ìdíbi tá a bá dé ọlọ́hún àbúrò náà ọlọ́run mọ́ka kó lórí ẹnì kọ̀ọ̀kan wa láéláé adúpẹ́ fún ọlọ́run tó tún fi wá sí ọ̀gángan ramadan tọdún yìí gẹ́gẹ́ bí a ṣe mọ́ ń sọ ní gbogbo ìgbà ọpẹ́ náà lọ́tọ́ ká mọ̀ fi fún ọlọ́run lórí gbogbo àwọn tó ṣe fún wa ṣé dẹ̀ra tògì rárá fẹ́ sọ ni àbí tí ká lọ kábọ̀ àbẹ̀wò mẹ́lẹ̀ yẹn fẹ́ sọ tọ́ba rí báwọn àdúpẹ́ fọlọ́run náà o gbogbo àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí tí wọ́n ti kú ẹ̀yìn yẹ̀mí nílé táwọn ò tí ì kú ẹ̀rí àwọn ẹni yìí wọn ò mọ̀ sẹ́ lọ́hùn kò sì ṣe páwọn ni wa wọn burú jù kódà kì í ṣe páwọn ni wọ́n ya hun jù kì í ṣe páwọn ni wọn ò fẹ́ tọ́lọ́hùn jù ṣùgbọ́n àkókò tọ́lọ́hùn ọba kádàrá páwọn olùlórí ilẹ̀ ó ti tó ni wọ́n fi lọ àwọn wà láǹfààní àti gbọ́n tèmi àti ẹ̀ ń sọmọ́ lẹ́nì láti lè pé bóyá káwọn ṣàtúnṣe gbogbo báwọn sí ń lò gbèsè ayé àwọn bọ̀ wá látẹ̀yìn wá ṣùgbọ́n èmi àti ẹ̀ ń bẹ láyé àdánwò làwa ń bẹ fún o torí pé ọlọ́run ọba àlekí ọlá ní alladhi khalaqal mauta wal hayata ta ayyukum ahsanu amala ọlọ́run abẹ́ ọ́ ọlọ́run mọ́sálá ìjà gbélé ayé wa sí dáadáa o ọlọ́run jẹ́sẹ̀ wa jọ́jà àtẹ́wọ́gbà lọ́wọ́ ọlọ́run síwájú àti gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ pẹ̀lú àlìhúdà ẹ̀yin ni à ń rí ní gbogbo ìgbà tó ti pẹ́ yìí lẹ́ ń sẹ́ gbogbo ohun tọ́lọ́run fún yẹn lẹ́ ń nẹ sójú ọ̀nà ọlọ́run látara pé ẹ fẹ́ káwọn èèyàn mọ̀nà kí wọ́n dá ẹ̀sìn wọn mọ̀ wọ́n mọ̀ yàtọ̀ láàrin ẹ̀sìn tànẹ́bì àtẹ̀sìn tẹlòmíì torí pé ẹ̀sìn tànẹ́bì yìí òun lèmi àti yín láàfin wàlìjẹ́nà ọlọ́run mọ̀ sí wálé wàlìjẹ́nà ọlọ́run sí wa ọlọ́run báwa sẹ́yìn lẹ́sìn olóore o ọlọ́mọdà yín dábùkátà yín o níjọ́ tẹ́lẹ̀sìn bá wa ń gba tiẹ̀ àtàwọn tí ń sọ àtàwọn tí ń gbọ́ àtàwọn tí ń náwó lórí ẹ̀ ọlọ́mọdé àfitì wa sàwátì lọ́jọ́ náà o. lórí eléyìí tí a bá ń bá wa lọ lọ́jọ́ àná ni là ń sàlàyé fún wa pé àkòrí ọ̀rọ̀ wa lánàá pé sọ́ọ̀ṣì ìmáàníkà bil Qur'an jẹ́ kí ìgbàgbọ́ ni ìwé tí ò níyèméjì ìwé tí ò sí kọ́nu kọ́ ọ níbẹ̀ òun nìwé yìí àwa ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn bọ̀ látàní ṣùgbọ́n ní àná lábalábí tí à ń ṣàlàyé kó tó di pé aṣẹ́mimu lórí ẹ̀ tí àkókò àwọn kọ́mọ́ra òun ni pé kí ni àwọn nǹkan tí alukoran kó sínú tó fi yẹ kí mùsùlùmí bójú tó kíkọ́ rẹ̀ kíkọ́ alukoran tó fi yẹ ká bójú bákan náà sì ni pé tá a tún wá gbọdọ̀ gbọ́lá fún nǹkan ẹ̀yọ́wù nínú mímọ̀ ju alukoran yìí lọ lábalábá yìí ni àwọn olùbánisọ̀rọ̀ wa ń bá wa sọ̀rọ̀ lánàá ibẹ̀ náà ni wọ́n wá tẹ̀síwájú lórí ẹ̀ lónìí pé kí làwọn nǹkan tá alukur'an kó sínú tó fi yẹ kí mùsùlùmí ó mójútó kíkọ́ alukur'an bákan náà sì ni pé tí ò tún wá gbọdọ̀ gbọ́lá fún nǹkan kan míì ní mímọ̀ ju alukur'an lọ torí pé bó ṣe lè wú kí mọ̀ ọ̀gá tó tọ́ bá dẹ́gbẹ́ alukur'an ìmọ̀ yẹn wọlé ni alukur'an náà wá ti kíni yóò wá wà lókè rẹ̀ téńté bismillah. a'udhu إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يأدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل عليه وعلى آله وأصحابه وكل من اتبع أثره إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ìtẹ̀lé kíkí tí àwọn fadilatul imam tí wọ́n ti kí gbogbo àwọn olùkún ètò lọ́wọ́ kété tí a bẹ̀rẹ̀ tí a wọlé ìta sálámù náà ni a tún ti rí ọwọ́ ẹlòmíì náà tí wọ́n ń dá sí ètò náà gbogbo yín gẹ́gẹ́ bí àkókò sí rí a sọ fún yín pé jazakumullahu khairan ọlọ́nkọ́ba àṣẹ ní ẹ̀sán dáadáa láyé àti ní alkiyama. àmín. ní ìtẹ̀síwájú lórí àkórí ìbánisọ̀rọ̀ tá a pè ní sahih imanaka bil qur'an ṣàtúnṣe ìgbàgbọ́ rẹ̀ nínú alukur'an báwo la alukur'an rí lẹ́mí rẹ̀ ojú wo ló fi ń wò ó ọkàn wo ló fi gbà á gbọ́ tí ń júwe irú ọwọ́ tó fi mú alukur'an lábẹ́ eléyìí tí a wà yìí a ti fún wa ní àwọn ọlọ́kan ọ̀jọ̀ kan àwọn ọmọ tí alukur'an kó sínú tó jẹ́ pé lérí pa à ń wá ìmọ̀ yìí à ń yìí lẹ́lòmíì ń darẹ̀ ayé táwa sọ fún wa pé ìmọ̀ yóò ta lè mọ̀ tí ó bá símọ́ alukur'an ń bẹ ayé ń bẹ nù mímọ̀ yẹn ó sì súnmọ́ kó kíni lọ sínú aburú torí pé èèyàn ní mọ bí yóò ṣe lò ó iṣẹ́ ọwọ́ la kọ́ ni ìwé la kà ni eh, olùtọ́jú àwọn èèyàn ní mọ̀ọ́sẹ̀gùn ni òun yóò ta lè jẹ́ ìmọ̀ alukur'an pàtàkì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Eh, alinsin fáma tá a mú wá lánàá àtàwọn míín náà tí o tiẹ̀ jẹ́ mùsùlùmí tí wọ́n ní alukurani yìí o bá wọn kaka yọ da òun ni kí wọ́n mójútó lẹ́nì lọ́la àti lọ́tùnla ní gbogbo onírànràn ìmọ̀ àwa jí ó yé wa àwọn tí alukurani kó síwájú gẹ́gẹ́ bí àfa wa asọ̀ni ani muhammad bin ismail bí wọ́n ti gbé wa àwa kọ́kọ́ ka níbi wa a wá tu dé nbẹ̀ láti tẹ̀síwájú àfààní wọlé ìsàkìtìrọ́bù dìínì ìlà kàmàtàrọ́ fàálbàdà àzàlẹ́kìtìrọ́bù ìyàbù wàlámù yẹ́bùkọ̀ lè rọ́jì sàlámàtà dìínì siwa ọ̀sílàtì fi àlùjẹ̀lì èso kìtàbù kìtàbù àwa kúlàlẹ̀ ọlọ́mi wà kúlàmà àwa òmìnà ẹ̀lẹ́mì sẹ̀rí ìfisọ́wàbù fàyín rúm tàtàrí àwọn ràhàìtà ajá ìbá wọn tàrà ádámà ìzíkà náà wà wà tùrọ̀bù wàlàkọ́ìtà ábílà kọtílà ṣẹ́kìkìhì يوري لما أنرها أو غراب وتنظر نوحا إن وهو في الفلك قد تقى على الأرض من ماء níbi tá a bá dé lánàá òun ní táfà ń júwe fún wa pé ìmọ̀ nípa àtàn tí ò ní jẹ́ ìtàn irọ́ àbí àlọ́ pé inú àlùkò láti rí ìtàn gidi tí ó júwe bá a ṣe pilẹ̀ fún wa ẹni ọlọ́run kọ́kọ́ dá kí lọ́lọ́run fi dá àwọn tó tún ti ṣáájú náà wà nẹ́bí ọlọ́run tílé yóò jẹ́ àmọ̀ pé Allah subhanahu wa ta'ala ọba tó mọ̀ pìlẹ̀ wa ni bákan náà ohun tá à ń ṣe lọ́wọ́ mọ̀ tá a bá tún kò láyé ọlọ́run mọ̀ nítẹ̀síwájú àfàwa ni wà ń ṣí takúlẹ̀ là á ń bì yá ìwọkọ̀ òmà hùn wà máa kọ́ làkúlò mí ní hùn wà àjàbù. ó ní wà ń ṣí takúlẹ̀ là á ń bì yá ìwọkọ̀ òmà hùn bí wọ́n fẹ́ mọ gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba pátá àtàwọn ọjọ́ wọn báwọn wọn ṣe rí kí làwọn òṣòro tí wọ́n kojú lọ́dọ̀ àwọn ànẹ́bí wọn kí làwọn ànẹ́bí wọn ń polówó fún wọn inú ní kọ́ lọ alukurani ló wò tó ní bá irọ́ tí wọ́n pa mọ́ wà nẹ́bí ọlọ́run àríwé mi tí wọ́n lè sọ pé nẹ́bí ọlọ́run rọ nẹ́bí wa lut wọ́n parọ́ mọ́ wípé àwọn ọmọ rẹ̀ rọ́ lọ́tí eléyìí náà ń bẹ́ẹ̀ nínú àwọn tíra tí wọ́n kọ lédè lárúbáwá bíi tíra tí wọ́n ń pè ní ara isul majalis pé ńgbà àwọn ọmọ rẹ̀ rọ́ lọ́tí yóò tán ọwọ́ bá àwọn ọmọ rẹ̀ lájọṣepọ̀ subhanallah anẹ́bí ọlọ́run pé nbí tẹ̀ẹ̀tì ní bá irọ́ pé wọ́n parọ́ mọ́ anẹ́bí ọlọ́run kan tẹ̀ẹ̀tì ní mo fojú àbùkù wò wọ́n inú àlùkò àlẹ́bà bákan náà nínú irú ìwé bẹ́ẹ̀ náà àti tí wùtírà tá a dákọ̀ àtàwọn míì náà tó fi ẹ̀kọ́ máa kẹ́kọ̀ọ́ sọ́ra pé àlùkùránì là á dìmú là á kọ́ á mọ báwo làwọn tó nímọ̀ báwo làwọn sàhábà ti ṣàlàyé rẹ̀ kí wọ́n gbọ́yé ń pa rẹ̀. wọ́n purọ́ mọ̀ níbi wa dáhùd náà wọ́n lọ gbàyàwó arúwàyá gbogbo alẹ́ láti mọ gbọ́ eléyìí ṣé wọ́n ń túmọ̀ kí mùsùlùmí náà mọ gbàyàwó àwọn èèyàn ni. pé ọdọ́gbọ́n rẹ̀ lọ sógun oníkan gbá sí ogun kó lè kú sọ́hùn nígbà ọyọjú ìyàwó subhanallah eléyìí ọ̀sẹ̀lẹ̀ làbá fi ni tọ́ bá fẹ́ mọ gbọ́ àwọn ànẹ́bí ọlọ́run tó fẹ́ nímọ̀ nípa wọn wọ̀kọ́ mahum àtàwọn ọ̀jọ́ wọn ìgbà táwọn ọ̀jọ́ wọn dojú kọ wọn tí wọ́n gbójú ọ̀tá sí wọn wọ́n tó bá fẹ́ ṣe dáwà náà torí pé àwọn tí ò ní gba dáwà àtọ́lọ́run tànẹ́bì tó jẹ́ pé competition làwọn fẹ́ ṣe ń bẹ láyé tiwọn gbogbo ọ̀nà tí bá sì fi ṣe competition ẹ̀ pẹ́tọ̀ báwo láti ba dáwà àtọ́lọ́run tànẹ́bì jẹ́ òun ni ó jẹ́ róńgbà wọn ló fi jẹ́ pé ọgbọ́dọ̀ ní ìkíláàsì torí kí ló fi ṣiṣẹ́ tó ń ṣe ṣé torí ẹnìkan ni àbí torí ọlọ́run lóòfin ní wẹ̀nì kankan nígbà táwọn ànábì yìí bẹ̀rẹ̀ àwọn tí wọ́n dojú kọ wọn lógun kí ni ohun tí wọ́n wí olùwà máa kọ́ lẹ́kúnlùm minhum wà àjàbù ìgbà tá dánwò dé tí wàhálà dé kílẹ̀ nìkan kẹ́ wọ́n sọ tí wọ́n fi dojú kọ lọ́wọ́n ọba tó dá wọn káti kọ́kọ́ wà nẹ́bí wa Adam nígbà tí ọ̀tá àgbà olórí ibú àgbà tó dojú kọ wọn ó fètè tàn wọn pé kí wọn ó jèso ó pe orí ibú lórí ire fún wọn ó pe ọ̀nà ẹ̀sìn náà òun tí ìjọba ọ̀kalẹ̀ ó pè é ní ó pè é ní bọ́lá kalẹ̀ fún wọn ó ní al adulluka ala sajaratil khuldi wa mulkin la yabla èso tọ́lọ̀ ní ọmọ jẹ ó ní sẹ́ ń tọ́ka fún wọn igi ọ̀la igi tẹ́kọ̀tọ̀ ọba ti jẹ́ ó ọláàrin ò ní tán ànábì ádámù ọgbà ọbọ̀dọ̀ ìyàwó wọlé ṣùgbọ́n tòun ti dẹ́ngbà wọn sẹlọ́n ọlọ́run gbà tú bá wọn ìwọ náà tí wọn náà ń sẹlọ́n lọ́wọ́ jésù ti lù ọ́ ó rí nínú èèyàn ó lè pẹrẹ ẹ lóní mímọ láàfà ó lè mọjá àfà ó lè jẹlẹbọ tí òun náà mọ sọ fún ọ pé bọ ọba lò ní jẹyàn àbò lò ní rúbọ ò lè rọnà lọ kódà tá ara wọn tó tú àlùkùránì lódì ipe Ọlọ́run sọ fún yín pé tẹ bá fẹ́ rọnà lọ ẹ ni ipò ni ayòhìbò àdúkùn àyíyákulẹ̀ àhíhì mẹ́ta fọkàrí túmù pé tẹ bá rọnà lọ tó lè jẹrin yẹn ni ló fi jẹ́ pé a ní ìdí ká jòkó ti alukurahan ká gbọ́ túmọ̀ rẹ̀ yé bí ànẹ́bí ṣe tún fáwọn sọ̀hábà ó ní mutani kọ̀ọ̀kẹ́ wọn sọ kí lànẹ́bí adam sọ òun ni rọ́bànà dọ̀lámnà ànfúsànà wà ń lam tẹkifìlánà wàtàràhàmùnà lànà kúnnà ní mílẹ̀ lọ́kọ́sìrì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ànẹ́bí wa ibrahim ń kọjá wọn jù sínú ní káyọ̀tì wásálẹ̀ ń bí ohun tóun anabi wa muhammad nkọ́nà njọ alẹ́dínà kọ́lá láhùn náà iná náà kọ̀dìjámà òwúlẹ́kùn fàṣẹ́wùn fàzádà ìmánà wọ́kọ́lù asbunallahu wa ní malwakil. ọlọ́run ní fankọ́lá búbi ní ìmàtí mínà lọ́ọ̀ wọ́fọ́dì asbunallahu la nabi náà wí. ó ní látara alukuran láti mú tánẹ́bì kọ̀ọ̀kan wí anabi wa nuhu nkọ́njọ́ tó kó sínú ẹja tánẹ́bì tún júwe fún wa pé náà àdúrà tá a sì tọ́lọ̀ mọ́ fi la ilaha illa ant subhanaka inni kuntu mina zalimin àbáfi ni wa ma qala kullun minhum wa ajabu ọwọ́ ní kò wá tẹ́ síbẹ̀ ohun tá a fi ní bùkátà tá ohun tá a Kùránì kó sí ta ní bùkátà ká mọ àwọn ànẹ́bí ọlọ́run kí làwọn ohun tí wọ́n wí àwọn àdánwò ló dojúkọ wọn káwa náà nú àdánwò yóò tá a lè wà ká lè mọ̀ pé Al-Kùránì lọ́ni àbáyọ á sì lò ó bá ànẹ́bí ṣe lò ó ni o torí pé láwùjọ lẹ́nìí àwọn tí lo Al-Kùránì lọ́ni ó àti ọ̀nà àìráàánú pọ̀ láwùjọ tí báwọn yẹn hin alukurani tí wọ́n sì mú ìgbọ̀nsẹ̀ tí wọ́n bù sínú rẹ̀ wọ́n á ju alukurani sínú sálángá ló kọ́ pa àfáàsì làwa náà wọ́n á mú tí ò lẹ́tọ̀ọ́ ní nké wọ̀ wọ́n á pa àwọn fi ṣe gàárì tíà lálukurani táwọn fẹ́ mu tí bá nẹ́bí ṣe lóò lélẹ́yìí kódà ládàá tá ń jáde ló ń béèrè ń béèrè pé àwọn tó máa da alukurani rú ńkọ́ tómi kọ́ pẹ̀já dàrú kí wọ́n ká láti rí kòdì àbí àwọn tí wọ́n sọ pé ń gbà wọ́n fẹ́ wà sọ pé ìwọ́n mọ́ fi kúlí sí sọ pé àwọn oṣù bí rọ́bìlì falak àti pé kùránì kọ́ ló ń kà nìyẹn o torí pa nẹ́bì tọ́lọ́ wọn bá sọ fún un tọ́jú amúrù tí mẹ́mẹ́ kẹ́kẹ́ sọ báyìí ànẹ́bì ká papọ̀ níjọ́ tí ó lò àṣàní mọ̀ sọ́jú yà ó sọ lọ ṣùgbọ́n gbà ó jẹ́ pé kì í ṣe pé ìlànà ẹ̀tọ́ ni wọ́n ń tẹ̀lé tẹ́lẹ̀ ìlànà ọpọlọ ẹnìkan tí ṣàìtọ́ọ̀nù tó mí sí ìmísí ṣàìtọ́ọ̀nù lọ́n tẹ̀lé ló fi jẹ́ kó ń bá alukurani lò bó ṣe ń bá a lò ká gé alukurani láràfi láràfi ká hàn yẹn látòrí kòdì gbogbo eléyìí ara ohun tí ń ba ìmánì ẹni jẹ́ tí èèyàn bá sọ́ra tí mọ́sọ̀ yẹn di kèfèrí ni ká jìnà sí i ká mọ kí làwọn ànẹ́bí ọlọ́run kọ̀ọ̀kan kí ni wọ́n sọ nígbà tádẹ́ ò dé sí wọn tó fi jẹ́ pé wọ́n náà mọ̀ wá mú tiẹ̀ nígbà tádẹ́ ò bá dé sí ọ nígbà tànẹ́bí ayúbà ńkọ́ àìrí pé ń gbọ́ pariwo ní ọdún tó lò ó ní ìwọ ọlọ́run ọba inni masani adur ìnira fọwọ́ kàn mí wàhántà arhamur rahimin ọlọ́run ní fastajabna lahu wa kashafna ma bihi min durri wa ataynahu ahlahu wa mithlahu ma'ahu rahmatan min indina wa dhikra lil abidin ọlọ́run ní akóhun tó nù fún atúfun nílọ̀pọ̀ òru rẹ̀ àfàwọn wa jannati adnin ukhraha wa na'imaha wa naran biha lil mushrikina adhabun nínú tálùkù á ní kó torí pé nípìnlẹ̀ alukur'an ọlọ́run ti mú sọ́múrì introduction gbogbo tẹ́wọ̀n bá pàdé nínú alukur'an wá fún wa nínú aya bakora márùn alákọ̀ọ́kọ́ yẹn náà ó ní alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ohun tí wọn ò rí wọ́n ní belief nínú unseen sọ̀rọ̀ pé ìwé tí wọ́n kà àtàwọn ohun tí wọ́n kọ́ ọ́ lẹ̀ ní ń bù ọ́ lójú ló bù ọ́ lọ́pọ̀rọ̀ tó fi mọ̀ sọ pé zin is believing ìpè we can only believe in what we can see kọ́dọ̀ tó lè pé with korokoro eyes kì gbogbo nǹkan ló lè rí ṣé bí wọn náà ti ẹ̀ rí ó lè àwàdà pòfẹ́sọ̀ tí wọ́n lólóhùn ò ní gbà kọ́lọ̀ ń bẹ tí wọ́n wá rí ọmọdé pín sí tí wọ́n lọ sọ fún pé pòfẹ́sọ̀ do you have brain pèsè ẹ lọ́pọlọ ó ní yes wọ́n bí pòfẹ́sọ̀ léèrè pé ọpọlọ yín yẹn ǹjẹ́ rí olóhùn ò rí olóhùn dà can you show it to me so lè fi hàn mí ni that means you don't have sense ó pé nìyẹn ló pé nínú Islam ọlọ́run nínú tá a fi pèyàn mùsùlùmí ni pé ohun tí wọn ò rí wọn nígbàgbọ́ nínú ẹ̀ náà fi ní àwọn ghaibiyat àdìsàmọ̀ iyat nínú taksimu tawhid lọ́dọ̀ àwọn àṣà irọ́ tó ì jẹ́ pé àwọn tó bá a mú bẹ́ẹ̀ tó ṣe déédéé taksimu tó ńlá láàfíà látàrí báyìí ni pé ọlọ́run wá ní ẹ bá ìròyìn àlìjẹ́nà níbi tá a gbé lọ gbére nínú alukurahan lẹ́kùnrẹ́rẹ́ húrà ha àwọn eléyìí ju ẹgẹ́ ẹnu àlìjẹ́nà bí wọ́n ṣe rí gẹ́lẹ́ ọlọ́run ojú rẹ̀ fún yín àwọn obìnrin tí mẹ́mẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ń wò wọ́n ẹ sì mọ̀ rí mùdùmùdù wọn tí ń bẹnu egun wọn nígbà tẹ́ ń wo ara wọn. láì àyè kan tí ò sí pé jẹ̀dí ń ṣe mí báwọn lẹ́yìn ju ẹgbẹ́ ìṣeré ọlọ́run júwe fún wa nínú alukur'an wọnà ìmàhà àtàwọn ọ̀dẹ́ra tí ń bẹ́ńbẹ́ ó fún wa omi àmúṣẹ̀mí bẹ́ńbẹ́ ọtí àmúṣẹ̀mí bẹ́ńbẹ́ tí èsè bí ọtí ayé àwọn èso oríṣiríṣi mẹ́ńbẹ̀ ẹran ẹyẹ ń bẹ́ńbẹ̀ wàláhì mùtọ́yìrì mimma yastahun. bákan náà wá ní pẹ́tọ̀ nígbà ọjọ́ pé gbogbo ẹni tí ó lọ sálì kìyàmà gbogbo wa náà lápàdé lọ́hùn ṣùgbọ́n àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú kó àti wọlé ní ni ń bè á mú nígbà tẹ́yìn àjínde á ṣèṣirò àwọn nǹkan tí yóò tiẹ̀ kọjá ń bẹ kó tó di pé yóò tún kẹ̀sirò tàbá wá ṣèṣirò tán ẹni tí yóò já sàlẹ̀ jẹ́nà ẹni tí yóò já sí náà ọlọ́mọdé àwọn ní àti wọ́n àtẹ̀mí. àmín. alukurani júwe náà fún wa kí ni wọ́n fi kó wọ́kúùdù ànáṣù wọ́l ìjárọ̀ pé èèyàn àtòkúta wọ́n fi kó náà níbo mi ń júwe fún wa pé gbogbo wọn fi bọ nǹkan gbogbo nǹkan tí wọ́n jọ́sìn fún obì tí ẹ dà fún nǹkan obì ọ̀wọ́ náà ló fi àwọn àti ohun tí wọ́n ń bọ hasabu jahannam ló jẹ́ pé ìwọ náà tí wọ́n bá ń sìn ọ́ tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dòṣà ó túmọ̀ pé o ti ń pìpì ara rẹ kalẹ̀ ọ̀n bẹ́ẹ̀ àwọn ìkòkò náà lélẹ̀ ọlọ́mọdé àwọn náà mọ́jú wọn náà wọ́n náà mọ́jú mi ọ̀wọ́. àbáwọn fatilikali aribabi tukọ ìwà àdìhí likuli ṣẹkì kọ̀dẹ̀ àwa àwọn ìkọ́ọ̀bù àbáwọn fatilika lè àrìbáàbù tòkọ́ àfáà sọ fún wa pé fọ́mà fọ́mà fatilka pé fọ́mà yìí ta kọ́kọ́ mẹ́nuba ìrìn fún àṣà jẹ́nà rẹ́fẹ́rẹ́nsì ni fatilka alákọ̀ọ́kọ́ tá a dá akọ̀ yẹn o lè àrìbáàbù tòkọ́ fáwọn tí ń payọ̀ ọlọ́wọ́n ọba ó ní ọ̀ ìdàt lè mọ́tẹ́kì ní àlìjẹ́nà yẹn àwọn tó lọ ń pèsè kalẹ̀ fáwọn tí ń payọ̀ ọlọ́wọ́n wà á rì hí èyí tó jẹ́ látà èyí tá à ń fẹ́ mẹ́nu báyìí ti kẹ́yìn yìí tí í ṣe ná sẹ́kùn lẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì bíi ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ orí lìkúlì sẹ́kìyìn eléyà wà fún gbogbo àwọn olórí ibú. fa anzartukun naran talazọ la yaslaha illa al-ashqa gbogbo àwa táwọn wo gbogbo ayé ẹja mọ sí ààrẹ kó lè jàǹfààní torí pàwọn alájọ ìrìnra wa lọ́wọ́ tí ìwọ bá da tẹlómi ọ̀dà tí ọ̀rá ìgbọ́rọ̀ ọlọ́run yọ affect ìwọ náà tí wọn náà lè wọ pé after all èmi ti dáadáa àwọn èèyàn òfin dáadáa sán fún mi láfi ní bùkátà sí pé ká ṣe nẹ́sọ̀rọ̀ dáwà bí àfa àfa kan ní fàfi nẹ́sìrì hí òfò ní àyà tí wà bá sí hì níbi ìmọ̀ spread dáwà nẹ́bí sallallahu alaihi wasallam lòun ó lo gbogbo ayé òun síbi tó sì tẹ́sí náà nìyẹn. ọwọ́ ni likuli ṣèkìyìn iná fún gbogbo àwọn olórí ibú ni ọlọ́mọ sí ọbẹ̀ mọ́sẹ̀mí náà bẹ́ẹ̀ ó ní tọ́jà pé inú náà yẹn ti kó àwọn ìyá oníranran sínú ejò ń bẹ́ ń bẹ́ àkekèé ń bẹ́ ń bẹ́ ọlọ́mọdé náà o kódà nínú àdúrà tá níbi ni a mọ̀ sí Allahumma inni a'udhu bika minan nar ọlọ́run ìyín wà ní ọlọ́mọdé ní àtiwọ́. ọwọ́n wa in in fa tó o bá ń wá àlọ́kọ́lá àti báyìí sọ̀rọ̀ lọ kọ́lá tó bá fẹ́ mú wá tó jẹ́ pé ọ̀rẹ́ jẹ́ pé ìkáyà pé àgbìlẹ̀rọ ni à á ṣàlàyé torí pé ẹlòmíyìn ṣe báyà nù àwọn ọ̀káyà tó jẹ́ pé kọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ báyà tí wọ́n bá mú wá tó kẹfẹ́ fi mú ọgbọ́n jáde òun ti ń gbọ́ lẹ́nu rẹ̀ yọ̀mọ̀ pé wọ́n lọ sọ ìláyà nẹ́bì kan yóò sì mọ̀ mú àwọn àkáàmù jáde ńbẹ̀ tó jẹ́ pé kì í ṣe gbogbo òtàn ni wọ́n máa mú hukumu jáde ńbẹ̀ nínú ẹ̀kọ́ pé ìtàn inú kísọ̀ kò sábà ṣe ìsìnbàtò àwọn àkáàmù àfàwọn tí wọ́n bá rí tọ́wọ́ rí náà ti ń júwe àbánẹ́bí sọ pé inú tẹ̀ báyìí ẹni báyìí ṣe báyìí tàfi ní sẹ́rù máa ń kọ́bìlà náà. àfàwa ni tọ́ba ń wá wá sí ìkìlọ̀ admonition sermon tọ́jẹ́ pé tọ́ba nílà aka ìtọ́ gbọ́ yé tọ́ba kó sí ọ lára fa iná dùnmọ́ alẹ́ ayé ni a ní òjà wáàbù kò sí kí ọmọ jẹ́ ìsìn fún un tó ń gbọ́ yẹn ju pé omi ojú ọmọ á dà pé a ah, níbo lèmi wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni rèé tọ́ba jẹ́ ni bú tẹ́lẹ̀ ọmọ á wò pé ha ṣe ń ti sìn ṣe báyìí ṣe ń ra foríjì ọlọ́run sẹ́yìn ra foríjì ọlọ́run ọmọ wa sunkún fọlọ́run láti ra foríjì tó bá jẹ́ ni ire tẹ́lẹ̀ ọmọ sunkún pé ọlọ́run dákun gbà á lọ́wọ́ mi ló fi jẹ́ pé níjọ́ ànábì Ibrahim parí alikaaba kí ni sọ Rabbana taqabbal minna torí pé gbogbo sẹ́ta bá ṣe èyí táwa náà ń ṣe yìí àtiwọ́tọ̀ ń gbọ́ àtiwọ́tọ̀ ń náwó náà ohun tó ní bùkátà sí ni alikọ́bùl kọ́lọ̀ǹkọ́ tẹ́wọ́ gbà tó tí ọba gbà àánú ọlọ́run ní fi gbàṣẹ lọ́wọ́ ẹni láfi ní mọ̀sí competition ṣe sẹ́rẹ̀ nítorí ọlọ́kọ́ọ̀lì sọ́nlẹ̀wájú ìlà khalisan li wajhi illah bọ́ sí nítorí tọ́lọ́hùn nìkan wà ilá èèyàn ba alálùkìyàmà kò ní lẹ́sẹ̀ kankan ọlọ́run òkè lọ bá wọn tó torí wọn ṣiṣẹ́ yẹn kọ́ lọ gbà á ọwọ́ ni tẹ̀jídù wà máa ta àwa o min kulli mashrabin wa lirruhi minhu mat'amun wa sharabu nínú alukur'an òní tẹ̀jídù wà máa ta min kulli mashrabin gbogbo ntọ́ máa ń wá field of studies gbogbo ẹ̀kọ́ tó wúlò gbogbo ohun tá a fi sàǹfààní láìtọ́ máa ń wa nínú alukur'an ọba ń bẹ min kulli mashrabin gbogbo ojúsùn pé báyìí la báyìí la gbégbá ọba ń bẹ ọwọ́ ni wali ruhi minhu ló fi jẹ́ pé oúnjẹ mi ó ní oúnjẹ fẹ́ mi ń bẹ nínú alukur'an torí pé à ń jàmàlà à ń jẹ yín à ń jẹsẹ̀ mọ́ gbogbo àwọn oúnjẹ yìí kó tó lè ṣe ara láǹfààní ó dìgbà tẹ́mi náà bá jẹun lànà ìfi sọ fún wa pé ẹ̀mí àmọ́ ọdógùn wọ́n bí ànẹ́bì pé kí ni ọ́ìlì tá a fi tí òfin ní wà rọ́tìn ànábì ni òun náà nìrántí ọlọ́run ká mọ tẹ́tí ọlọ́run ká mọ lu ọ̀rọ̀ ọlọ́run yóò tún mọ̀ pé à ń gbọ, á fi ṣiṣẹ́ àfààní oúnjẹ ń bẹ ń fẹ́ mi mati àmú ń wàṣà ń bẹ ẹ̀mí ò ń bẹ. aláta fi àti bí àti lílmúlẹ̀ kọ́ọ̀bù. ó ní tẹ̀dúlù alẹ́ tawhid alukóran láti bẹ̀rẹ̀ dópin ń tọ́ka wa sí ìsọlọ́run lọ́kàn ṣoṣo ni oneness of Allah pé ọlọ́run ò pé méjì ohun tí alukóran dálé lórí ti ń júwèé fún wa nìyẹn lóbi sọ pé dáwà wo láṣe ní dáwà wà tí ọba ti ti tawhid ń bẹ táwa tá a ṣe ọba ní tawhid lára kò lè ṣàǹfààní tí wọ́n tó gbọ́ tó náwó sí tọ́ ọba ti nímọ̀ ìmọ̀ ọlọ́run lọ́kàn kọ́ tó pé tàwíìdì yìí òun dáwà tí gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n gbé wa mọ́ recognize nǹkan kan míì kọ́lẹ́tọ́ láti gba nǹkan kan nù tá a fi ṣèjọsìn ṣé bá a ṣe ń wù yìí ṣé wọ̀ ọmọ padìyẹ fọ́sẹ̀ sọ ọ̀pá fóńdè ṣé wọ̀ ọ̀làkàbá tó ń dì tó ń pè ṣé ò ní nǹkan tó ń tọ́lá ṣé ò ní nǹkan tó ń fi ń sáré kó tó jáde ṣé ò láwọn kan tó ń pè láwọn ọ̀yá kan yàtọ̀ sí yàtọ̀ bí ọ pé kọ́sàdúrà fún ọ tọ́kọ̀ ń wáyọ̀ nù wọn níbo wà ní tàwíìdì wà ó ní alukurani yìí o tẹ̀dúlù alẹ́ tàwíìdì fi ìkọ̀wáàtì ọ̀n alukọ̀wáàtì ọ̀n àwọn làwọn ẹ̀rí tó ge tán tà níṣẹ̀ mọ́ pé níbo láwàá sí níbo láwàá sí tí ò ní sáwọn tàwíìlì tí ó bá tẹni jẹ́ ipe ìwọ lọ́lọ́run ọlọ́run ni wọ́n náà ana mani awa wa mani awa ana bí ọ̀rọ̀ halaj àtàwọn míì tí ó sọ pé ọlọ́run ni wọ́n náà ọlọ́run gbogbo nǹkan ọlọ́run ni lá eléyìí ò rí bẹ́ẹ̀ tá a bá ń sàlàyé pé kò sí nǹkan kan àfọlọ́hún irọ́ o nǹkan kan mi bẹ̀tọ́ pọ́lọ́hún ní òun lòun dá àwọn nǹkan so ṣé adẹ́dá àti ohun tó dá sí nǹkan kan náà ni. mọ́gbàrú tẹ̀jẹ̀ yìí o mọ́gbà o pé wáyé sá àbùsọ́tà hu àbùsọ́tà ni tó bá ti rí mi ọlọ́run tó bá ọlọ́run orí mi lá alukurani àwọn kọ̀ wá tí o minal adilla ọwà nù rẹ̀ tí ń júwe pé ọ̀kan sọlọ́n kọ̀ dàpọ̀ mẹ́dàá kódà àwọn ẹ̀rí tí ń bẹ́ńbẹ̀ yìí àwọn ẹ̀rí gehewu tọ́jẹ́ bí idà òun làá fi gé ọrùn ẹni tó bá jí aláyàkókò nẹ̀kí tí ń dìnnà ìpín ọ̀sọ́lọ́hún tó ní ọ̀sọ́lọ́hún ìwọ náà wà lè mọ́ sọ lẹ́nu ṣùgbọ́n sì rẹ̀ ń júwe epo ní ọ̀sọ́lọ́hún nígbà àdánwò dé lọ sálọ. ọwọ́n wà máa ma ti là fún ilà wà fi ìdálì ìlú ho wọlé isa àlẹ́ yìí lè wà má mẹ́tìlábù ńlá wọ̀ fi ìdálílùhù kí ni tó ń wá nínú mọ̀ tí ò sí tọ́ka rẹ̀ nínú alukur'an kódà àríkan náà àwọn àfa tó gbé wọn náà ṣe ń gbọ́ iná wọn pé ǹjẹ́ sẹ́tì ń ṣe yín bẹ́ẹ̀ náà alukur'an bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ńgbà ẹnìkan bí ọ̀kan náà àwọn àfa àkọ́dá ibo ni ẹ̀rí pé ká ṣiṣẹ́ búrẹ́dì bá ṣe ṣiṣẹ́ búrẹ́dì wa náà alukur'an ó ní àwọ̀ lórí ọlọ́ọ̀ni fásálù àlà zikiri nkúntù látàlámù ẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tó bá mọ bí wọ́n ṣe bákan náà ní kí ọlọ́run júwe fún wa pé ẹ wá sì kí nínú ẹ máa wá sì kí lórílẹ̀ bẹ́ẹ̀ ṣe jẹ bẹ́ẹ̀ ṣe mu nínú ọ̀nà àtijọ́ àti mu ní búrẹ́dì wa ó sì ní iṣẹ́ tẹ́ mọ̀ sí kọjá ṣe halali ṣé kọ̀ wá sì tó ní pé gbogbo ní wà má mátìlà kò sí nǹkan kẹtẹ́ yẹn wá láyé nímọ̀ abọ́ni àbáyọ̀ kan tí ò sínú alukur'an ó ní wọlé ìsà alẹ́ yìí lédè kí ìjáàbùn eléyìí ò sínú kùránì ó túmọ̀ pé àlùkùránì ò kò kó gbogbo nǹkan tán tó kọ̀ wá shamil ṣùgbọ́n àwọn tó rí wọn bá pé wọ́n sì mọ̀ rí pé a ah, ìwọ lọ ọ̀yà àti ìmọ̀ o pé wọ́kúlà sẹ́yìn fásọ̀lì náà tafsila gbogbo nǹkan pátá la ṣàlàyé ẹ̀ lẹ́tùbẹ́rẹ́ ọwọ́ ni wọ́n fi dawa'u min kulli da'in fafikibihi fáwọn aláìmáà á ní òun yẹnu bò kìtàbù àfààní wọ́n fi ìdáwáhù á padà débi eléyìí kakoko ọlọ́jà kọ́kọ́ gbà wá ògùn wà ní alukurahan ní nkúlì dáín níbi gbogbo àmọ́di fásik bíhì dìmọ́ alukurahan báwo ló ṣe dìmọ́ alukurahan ó sọ́dí rẹ̀ a ní mú alukurahan níwèé àdúrà nìkan a mú níwèé òfin torí problem tí mùsùlùmí ní láwùjọ lónìí ni pé ẹni tí ń takàsí ọlọ́run yóò sọ pé wọ́n tó bá wọn ka alukurahan sí ìtakàsí ọlọ́run ẹni tí ń gbowó èlé ọwọ́ ni wọ́n gbowó ilé ọ̀fẹ́ fi dá bísínẹ́sì ilẹ̀ kún àbọ̀ ka alukurahan wọ́n sì kà nínú wọn gbà wọn ka alukurahan yẹn lọ́wọ́ pẹ̀tọ̀ àwọn tí ń gbowó ilé o pé wọn ò ní lọ́rùn o wọ́n sì èrè lálùkìyàmà ni o ọwọ́ àmì bẹ̀ pé láyẹ̀ kù mún ilé kàmá yẹ̀ kù mún lẹ́bí ẹ̀tàkàbàtúwù ṣe ìtọ́jú nílẹ̀ tó kọ́lé nẹ́bí. ilé asáwó síbẹ̀ ni alukurahan síbẹ̀ là nẹ́bí lò ó bá nẹ́bí ṣe lò ó lálò báwọn sọ̀hábà ṣe lò ó lálò àdánwò yóò tó lè dé wọn lógun bẹ́ẹ̀ náà alukurahan ká dìrọ̀ mọ́ alukurahan torí pé kí ni fa wallahi afaani nfọlọ́ nbura afaawa muhammadu bin ismail as-San'ani ma anihu yanubu kitabun àwọn tí wọ́n ń kó kí tó pélé yẹ sọ̀rọ̀ alukur'an àwọn safẹ́ ni iṣẹ́ ò lè fẹ́ sà kí lọ́ọ́ fẹ́ fi bẹ́ẹ̀ lọ́n tó ju alukur'an lọ torí pé ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n ní kò sí ohun tó nífẹ̀ẹ́ sí ju alukur'an lọ.

ìgbé àsàlátù táwọn ń ṣe bánẹ́bí làwọn fi ní kí ẹni tó jẹ lówó kọ́mọ́ lè béèrè mọ́ tí ó sì béèrè mọ́ ọmọ nǹkan kan á wàá béèrè pé ǹjẹ́ hens bẹ́ẹ̀ náà ṣe máa sọ pé àlgáyà látùbárẹ̀rọ̀ lùwàsílà pé ó ti bí nǹkan kan àchífù nǹkan kan kò túmọ̀ pé míǹsì tó fi àchífù rẹ̀ dá. ṣé ń gbà tó ti wá jẹ́ pé ẹ̀yin fi lùgbájú ẹ̀ fún nìkan ẹ fi sàṣì kọ́mọ́ béèrè owó mọ́ torí náà ìlànà èṣù ni torí pé àmánà ogun ológun sáàsà sí i ló fi jẹ́ pé tẹ́pálù kọ́ránì bá ní tẹ́ fẹ́ lò ó ní bó ṣe tọ́ba nẹ́bí ṣe ní á lò ó táyìn kó dẹ̀ ní lò ó sọ́nà tí ọ̀dà àfi tẹ́sù bá gba ahun yín lókù làfáàfin ní fáwọlọ́ọ̀hì àwọn fọlọ́wọ́n ọba fẹ́mi wà ń bẹ lọ́ọ̀rẹ́ búra má áníhù yẹn ní òbò kò sí tírà kan tẹ́ lè fi ṣe déédéé àlùkùránì wọ́n ní alukurani gan kò tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbá kò tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwo ṣé mùsùlùmí sì ni wá ṣé lẹ́yìn náà làwọn náà wọ́n náà nígbàgbọ́ nù rẹ̀ àfàwa ni alukurani yẹn náà àwọn tó kó sínú o yurika siratan mustaqiman wa ghayruhu mafawisu ja'alin kullu awa shi'abun ó ní alukurani wọn fojú ọ̀nà tọ́tọ́ tí ọ̀gbọ́n yọmọ fi hàn àwọn ọ̀nà yòókù tó bá yàtọ̀ sọ́ni alukurani ó ní màfáwísù jáàlìn pápá ìṣeré àìmọ̀kan ni tọ́pẹ́ àìmọ̀kan lọ́wọ́ à ń bẹ̀ kúlò àwọ̀ṣe ààbò tọ́jú ọjọ́ desert tọ́jú pé ó kó àánú àtàìmọ̀kan níbi ẹ̀ tí ò ní hu nǹkan kan wọ́n pè màfáwísù àbí sàn ààbò desert ilẹ̀ asálẹ̀ ni o tí ò sí èso rẹ̀ kan tí ó ti bẹ̀ jáde o sì lè kọ́lé kan síbẹ̀ kílẹ̀ yẹn ó dúró torí pé yorùbá náà sọ pé lẹ́tà bá fi tọmọ kí ni ó wo ìrì ni ó wo torí ń jẹ́ òdodo bá ti dé wọ́n kú jẹ́ àlẹ́ hàkù wọ́tọ̀ akọlbáàtìl innal báàtìlà kánà sàwùkọ. irọ́ yìí jókòó bẹ́lẹ̀ ìbá ní báyìí ní eléyìí wí báyìí eléyìí wí báyìí wọ́n ń bí ẹnìkan jọ kẹ́kọ́ ya ìlànà tó ń rìn yìí sí mẹ́nà alukurani ó ní mẹ́nà alukurani ó ní asálà fi sùn fìlè wúlá wọ́n wàtà àti ìlọ́rẹ̀ ó ní olójú ọ̀nà yẹn nìyẹn. ni pé a ní ìdíkà kọ́ alukurani dáadáa torí jọ́ta àwọn tí ó twist yẹ fún ọ tí wọ́n mọ wíwí kú ìfọn ìwọ náà ti ní bùkátà kódà tó bá jẹ́ pé o lè ká òòtí ìmọ̀túnmọ̀ fúnra rẹ̀ wá àwọn tí wọ́n tú Yorùbá tó gbádùn àwọn tí wọ́n tún sí lárúbáwá àti èdè ìbò tó gbádùn tó fi jẹ́ kó tó bá ti ní àfa ẹ̀ka túmọ̀ rẹ̀ fún mi. àfa wa ní gbogbo oògùn níbẹ̀ náà kàn fún gbogbo àmọ́dì ọ̀wá yazidu ala marri ìjẹ̀dí dẹ́yìn ìjàdàtà ń. bá a bá ti ń ka alukurani sí nígbà tí ọmọ tuntun méjì àbí nǹkan tuntun méjì bá ti ń lọ tí wọ́n ń bọ̀ kí làbá àpò níjẹ̀dì ìdẹ́yìn ní bẹ̀ ọ̀sìn àtòru sọ pé ọ̀sìn ẹ̀tò ní òun jẹ́ titun alẹ́ ẹ̀tò ní òun jẹ́ titun tí wọ́n bá ti ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń pààrọ̀ fúnra wa alam tara anna dara yawmun wa layla yukarrani min sabti yafutu ila sabti wa kulli jadidi zawbi la abuda min bila wal ijtima'i zamli la abuda min shatt. ó ní nígbà tó sin àtòrú bá ti lọ tí wọ́n ń bọ̀ pé lọ́la ní sàlùkánì ọ̀tọ̀ mọ́ ti tu sí ni. fa alibasuhu máa máa tẹ̀lẹ́wò tàyídáàbùn àwọn gbólóhùn àlùkánì tẹ́ bá ti ń kà yọ̀ dùn sí létí ni nítorí tó bá ti ń kà àlùkánì létí rẹ̀ tí ó dùn ti mọ̀ pé àmọ́dí ti dé nǹkan kan ti ń ṣe ọ́ ọwọ́ ni wà á yá àtúhú fi kúlì ìhìn nítorí ìyàtún wọ́tẹ̀bùlówó àkúsọ ọmúre wà áyà kìyàbùn wà áyà àtúhù àwọn ayé alukurani àwọn àmì àrísé mọ̀tà alukurani gbé wá yálà àwọn àyàtò kàwéníyà ni àbáwọn tó yẹ pé ọpọlọ àwọn fíìmù ká mi ọlọ́run lélẹ́yìí wọ́n mi ní ayáàtì ilé wa nàhàrù wa ṣàmùsù wal qamar àbáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dídá sámà dídá lẹ̀ dídá wọnẹ́ látara omi ẹni àkọ́kọ́ látara yèpẹ̀ dídá ọkùnrin dídá obìnrin káyàtọ̀ síra wa ó ní gbogbo ojoojúmọ́ bàbá ti ń káyà Al-Kùránì báyìí àwọn àmì yọmọ titun sí ni torí yàtà mọ fresh yọmọ wà kẹ́tẹ́ pé wọ́n sẹ̀ mọ́ pé tọ́ba ti ń kà knowledge wà updated kódà títí tẹ́mi rẹ̀ ó fi pin báyìí kórí àkàbà kan ọ̀wọ́n wọ́n fi ọ̀dà àrífáyà tó ní ọ̀dà lílù mọ̀tàkìn ọ̀n wọ́n fi ọ̀dà lílù àlàmínà wàrà àmàtún wọ́n fi ọlọ́mọ jàmàtún wàdàwàbù níbi àfa gúnlẹ̀ sí nìyẹn wọn náà lùkọ́ àníyàn fi ọ̀dà ìmọ̀nà ń bẹ́ẹ̀ lílù àlàmínà wàrà àmàtún alukọ́ni wakọ̀ wá fáwọn mùsùlùmí nìkan láfíláwà tá a jẹ́ mùsùlùmí náà ẹ jẹ́ àjọ wòwe yìí káwọn àwọn ohun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwa ní ọgbà ìsìláàmù káwọ òpin ká tẹ̀sí oríire ti mẹ́mbẹ̀ alukurani wá fún gbogbo ayé láti wá aṣọ gbogbo ayé dolórí ire ni. láti wá kí gbogbo ayé ó rí kẹ́ lórí fi jẹ́ pé àwọn ayáwa náà lùkọ́ tọ́lọ̀ ń pe àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí pé tàn án lẹ̀ o ẹ jẹ́ á àwọn òfin mẹ́wàá ẹ jẹ́ á jọ ẹ má pààyàn ẹ má mutí ẹ má ti panṣágà gbogbo àwọn òfin yẹn tabati wa wo ti a rí pé alukur'ani ohun tó gbé wá ní ìkẹ́ àtìgẹ̀ àtàánú fún gbogbo ayé ọwọ́ ni wọ́n fi ulumun gbogbo àwọn ohun tí jẹ́ mímọ̀ ní bẹ́ẹ̀ ní alukur'ani o jammatun dákójọpọ̀ rẹ̀ ó sodo síbẹ̀ wà sawabun níbi kíkà rẹ̀ sẹ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi ní ọmọ nǹkan alukur'ani ó ní arafi kan bẹ́ẹ̀ yóò mọ̀ fi gbalada mẹ́wàá anabi wa ni alam ó ní lam hakul alif lam mim harfun anabi ní sọ pé ń túmọ̀ pé ànẹ́bí ọlọ́run kan nù ú ní ẹ̀nù mọ̀ ànẹ́bí wọn ní kọ̀mọ́kọ̀ kọ̀mọ́ká ó wá ní òun ọ̀sọ́ pé alif lam mim arfu o. pé mẹ́ta ni ṣùgbọ́n òun ti sọ ni pé alif arafi kan lòun lam arafi kan mim arafi kan ìyìn sọ pé àkànpọ̀ kẹ́límà ọmọlọ́gbàládá mẹ́wàá ẹ wá jáwọ́ àwọn àtàwọn amú alukurani kaba ọ̀ láàṣẹ láfi ní ọ́ pàtàkì ká ń bójútó báà ní òsè mú alukurani ká kódà ẹ̀sìn bẹ́ẹ̀ fáwọn àtàwọn

a rí i pé níparí ọ̀rọ̀ àfa àti ní huda alukurani mú ìtọ́sọ́nà wá ó sì mú rahama wá gbogbo ayé ló fi jẹ́ pa anabi gẹ́gẹ́ ọlọ́run ní arẹ́wà anabi illa rahmatan lil alamin ẹ̀ ń ta àfihàn náà ìkẹ́ lòun náà atọ́nisọ́nà wa innaka latahdi ila sirati mustaqim a rí i pé ọjọ́ ra ń pé ẹ̀ ń ta àfihàn onírìn ẹ̀tọ́ ni ẹni àánú ni àfiwé àánú rẹ̀ sí gbogbo ayé. ìwọ́ká nínú àwọn tálùkùránì wá fún gbogbo ayé ni pé ọwọ́ àtọ́ gbogbo ayé sọ́nà látara orin tìkẹyìn tá a mú ẹsẹ̀ orin yẹn torí pé a ti júwe fún ọ lánàá pé alukùránì inna azal qur'an ya adi lilẹ́tì iya akuwa gbogbo àwọn hisol khoil fadọ́hìlù hisol alukùránì wá tọ́ka fún wa bá a ti ṣe báwo láti sin lọ́wọ́ eléyìí làkọ́kọ́ nù tálùkùránì wá fún gbogbo ayé bákan náà ni pé alukùránì a ti júwe fún wa náà pé ó ní wọ́n pé ìwòsàn bẹ́ńbẹ́ likulli da'in fasik bihi fún gbogbo àmọ́di ó túmọ̀ pé nínú tálùkọ́ ni mú wá ìwòsàn fún gbogbo ayé gbogbo tó lè mọ̀ dà wá láàmú yálà àmọ́di tá a fojú rí èyí tá a fojú rí èyí tí ò yẹ nìkan tó pé ọba tó dá nìkan lọ́mọ̀ kó àmọ́di lélẹ́yìí kílẹ̀ rí eléyìí náà a rí kọ́ dàbí ìtúpalẹ̀ fún un tá a ti kà lọ náà ni ó ní wa nunazzilu minal Qur'an ma huwa shifa'un wa rahmatun mu'minin ọlọ́run ní asọ̀kalẹ̀ nínú alukur'an àwọn ohun tó jẹ́ ìwòsàn àtìkẹ́ fún gbogbo ẹni tó bá nígbàgbọ́ nù rẹ̀ láfi ní wọ́n tí wọ́n ní ọ̀jẹ́ lẹ́sìn wa nígbàgbọ́ nù alukur'an yìí kó o lè rí kẹ́tí mbẹ́mbẹ́ àtàánú ti mbẹ́mbẹ́ nǹkan tí wọ́n náà ń jẹ́ mùsùlùmí ló kọ lásán tẹ́kí ọ̀tọ̀ ní ìrìn àjò tó ń rìn kìí ṣe ìrìn àjò mùsùlùmí wọ́n náà padà sójú ọ̀nà rẹ kó lè rí kẹ́kọ̀ọ́ lè ránu àwọn àfáà wa ní minal qur'an tó wà ń bẹ̀ yẹn wọ́n ní lìjíǹsì ni kì í ṣe pé ń túmọ̀ pé apá kan àlùkò ní ìwòsàn yòókù ẹsẹ̀ wòsàn ṣùgbọ́n ń júwe láàrin yẹn pé ọ̀rọ̀ ń ń sọ lọ́wọ́ irú wòsàn sí nǹkan báyìí ṣùgbọ́n àlùkò àná látòkèdélé rẹ̀ ìwòsàn ni ọ̀rẹ́ ìjà fún wa lápẹ̀ rẹ̀ inú tẹ́lẹ̀ mi lọ́ọ̀ torí ẹ̀ sọ́rọ̀ ẹ̀ lóṣà sheikh islam bin tèmíyà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àlùjànnú kó síyàn lára wọn á lọ bá wọn pé ah ẹ̀dá kan ẹni àlùjọ ní kó sí lára kí ẹ kóhun tẹ́gbá kóhun ṣe jálàbí o sọ̀kọ́ ti ṣe jálàbí o sọ̀kọ́ jálàbí lòun ṣe. akọ́nilẹ́sìn ọlọ́run ọwá ni ṣé ìsìlámù àníkùn ó gbé wáńgbà wọn gbé dé ọwá ó gbé ẹnu sí létí ṣé ó wá ní afahasibtum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un ẹjá gbọ́dọ̀ máa yà ní o pé ṣe rò pé eré àwàdà kẹ́ máa dà wọ̀nyẹn lámùlá àjọ̀nú sì fò jáde wọ́n túmọ̀ pé wọ́n bá àjọ̀nú yẹn wọ́n ń ṣe fún wọ́n sì fi ń wá àlàáfíà fún ẹni kó sí lára àjọ̀nú sì jáde sẹ́wọ̀n pé àyà àwọn sẹ́wọ̀n wo ní sí pé à ńgbà yẹn ni àníyàn rẹ tó o bá fi ń ka lérí tó ń ka lé lótorí pé tá a fi bẹ tábà ń tọrọ kọ́lọ̀ ńkọ́ sọ aláboyún wa láyọ̀ á rí pé nílẹ̀ yorùbá ń ta gbajúmọ̀ pé súnmọ̀ sẹ́bí láyà sára o súnmọ̀ sẹ́bí láyà sára o àbí tọ́ba wa jẹ́ kún ọ́bẹ̀ lọ sọ pírẹ́sẹ̀ fún ọmọ bàbá jẹ́ pé a sì sa kásúmọ̀ sẹ́bí láà kásúmọ̀ sẹ́bí láà láà wọ́n ló ní ọ̀nà tí ọ̀rọ̀ ọlọ́run sí ló tù sí fọlọ́run ni kó bí ọmọ yẹn gbọ̀nà yẹn lọ́nà tí ọ̀rọ̀ ọlọ́run tó tọ́ lọ bí tí ò bí gbọ̀nà yẹn bóyá ẹni kó tíráì fúnra rẹ̀ ó lè bí dìdìrín lọ́mọ tọmọ yẹn ní balance mọ́ tí eku ẹ̀yin ò rí kó bí ẹ̀ náwó ẹ̀wọ̀n ọ̀làkùnyá rẹ̀ ṣùgbọ́n mọ̀ yín ò ní balance mọ́ yọ̀tọ̀ àdàdánwò fẹ́yìn náà nípa owó tí ń bẹ lọ́wọ́ yín ẹ mọ̀ náwó lé lórí tẹ́ẹ̀fì kù ni. wọn lọ sí sọ pé oníwọ̀ kó lọ́nà lọ́pẹ́ ọlọ́run ṣẹ̀bí ilà yẹ̀sára ọ̀nà tí ó jẹ́ rọrùn fún ọ̀nà ẹ̀rọ̀rùn fún ọmọ yìí tí ò fi wáyé ló lo àyà fún. ṣé wọn látọ̀ máa dìkẹ́tì lọ́lọ́run lọ́wọ́ lá àdìsẹ́ bẹ́ẹ̀ á wà lé e lọ́wọ́ ni torí pé náà ti mẹ́nu alukọ̀hán alukọ̀hán jẹ́ sìfá òmìnira ó jẹ́ ìwòsàn níbi àánú téèyàn òfin nínú torí pé kíni bí máa fi ìmínà lùhúdà torí àwọn ìtọ́sọ́nà ti ń bẹ ń bẹ gbogbo ohun tí ń jáyà ìtọ́sọ́nà ń bẹ ó jẹ́ oògùn fún gbogbo dọ̀láàl àdánù fi ní gbogbo dọ̀láàl pátá ó gbogbo bídíà àánú ni gbogbo àánú inú náà bákan náà shifa ominal jahal ó tún jẹ́ oògùn fún àìmọ̀kan ignorance ignorance alukurani jẹ́ oògùn fún bima fihi min bayanil ahkam wal ilm torí àwọn àlàyé tí ń bẹ́ńbẹ́ nínú àwọn àlàyé fáwọn ọ̀dájọ́ bá a ṣe sẹ̀sìn ìdájọ́ láàrin ara wa ọkọ àtayájà báwo lẹ kó obìnrin lẹ ẹni tí ń sin nǹkan oṣù báwo ni ó ṣe ń gbọ́ afẹ́fọ́ kọ́ lẹ̀ gbogbo àwọn eléyìí ìmọ̀ ni yóò já nímọ̀ nípa rẹ̀ tọ́jà pé kódà ẹja wo ti ọkọ fẹ́ kọ́ yẹn lẹ̀ wọ́n ní kóbìnrin wá ṣe yóò ṣe nǹkan oṣù mẹ́ta kó tó kúrò dọ́dọ̀ ọkọ tó fẹ́ fi lẹ̀ àwọn tọ́jú onímọ̀ ìṣègùn lóde òní náà bá rí i pé wọ́n ní tí ó bá lo àsìkò yẹn tó bá fi lọ lọ ilé ọkọ àwọn jíìn tó ti rọ̀ papọ̀ mọ́ lára wọn pẹ̀lú ọkọ tàná kò ní tí ì kú tán obìnrin ò ní tí ì bọ̀ sípò the same thing bẹ́ẹ̀ náà ni ti opó tọkọ bá kú fún ni tó tiẹ̀ jẹ́ pé àwa ò dúró de pé kí ni àwọn medical doctor sọ ká tẹ̀ láti ọlọ́run mùsùlùmí tọ́lọ́run bá ti ní báyìí ni ma kana lil mu'mini wala mu'mina idha qada Allahu wa rasuluhu amra an yakuna lahumul khiyara min amri àwọn ìmọ̀ wò pé ṣé dókítà náà kọ̀ǹfàmù rẹ̀ láà sọlọ́n ti yá ṣe amọ̀bà rọ̀ mùsùlùmí ṣe rí nìyẹn sáà nẹ́bí tọ́ka pé bẹ́ẹ̀ ni ọ̀dà kì í fún ọ lápẹ̀rẹ̀ tà nẹ́bí náà nígbà nẹ́bí sọ níjọ́sí pé eṣinṣin apá kan rẹ̀ àlàáfíà ni apá kejì rẹ̀ àmúdini pé tọ́ bá kó sínú ọbẹ̀ yín ẹ rí bọnú ọbẹ̀ àbóúnjẹ yín kẹwàá yọ kó mu gbogbo ara rẹ̀ tán kẹ jẹun yín lọkọ nǹkan tí ò ní ṣe yín. yóò neutralize oúnjẹ. neutralize àmọ́di torí pé ẹ lè ṣe tẹ̀mú yìí sí pé apá àmọ́di ló ni àbí ti àlàáfíà àwọn kọ́kọ́ ta kó lọ nígbà lónìí náà gbogbo àwọn tó ń lọ ẹ̀ alọ láàbù àti àwọn náà bá nẹ́bí ṣe sọ lórí o sẹ́nẹ́bí lọ láàbù ohun tí islam mú wá ní ló fi jẹ́ pé wọ́n ní ṣìfà òmìnira ìjáhàl nípa embryology báwo lọ́mọ ṣe ń develop ẹnìkẹ́kẹ́ ọ̀ṣáájú alukurani sọ ọ̀ṣáájú àdìsá nẹ́bí sọ alukurani ló fi ní ṣìfà òmìnira ìjáhàl bí màá fi ìmìnbàyàn àkàmì wal ẹlẹ́ẹ̀kẹta ni pé ṣìfà òmìnira saqam gbogbo ohun tí wọ́n ń jẹ́ àmọ́ di ara àbámọ̀dì ọkàn ẹ lè pè ní spiritual ẹn sickness ní kíkẹ́ náà pé ẹn ẹkẹsẹ̀ ẹlẹ́bẹ̀ kí kò sẹ́sẹ̀ kan kò sámọ̀dì kan tí pààrọ̀ kọ́ á ní ọ̀ka lànàbì fi nígbà tẹ́ bá lọ kí alámọ̀dì tí ó bá jẹ́ pé àmọ̀dì tí ó bá lọ nìyẹn o tí ó bá pé àmọ̀dì tí ó bá lọ nìyẹn tó bá sọ fún pé as'alullah al-azima rabbal arsil azima àyẹ̀síyà ọ̀ka méje ànábì tí ó bá jẹ́ pé àmọ̀dì tí ó jẹ́ pé òun lọ́lọ́run fẹ́ fi gbẹ́mí ẹ̀ lọ ànábì ni yóò dìde bí àmọ̀dì yẹn sallallahu alaihi wasallam. ẹ kò sì fi kọ́má sí pé tí ọba jóun ni àmọ́dí tí ọba lọ. sọ látàrí báyìí ló fi wá jẹ́ pé alukurani yìí táàtù fi mọ pàtàkì rẹ̀ gbogbo ọ̀tọ̀ òdì mú dáadáa ọ̀kan náà àwọn àfa àtọ́nkùn ní abishari al-usai radiyallahu anhu àwọn sọ̀hábà oníjọ́ kan àwọn wà nínú ilé àwọn jókòó ànábi wá jáde ọba àwọn táwọn wà ní jókòó ànábi wá ní abshiru ayẹgbàró òdùnnú bí kí wọn kọ congratulations anabi tún ní abshiru congratulations ẹ kú oríire ẹgbàá ròdùnú anabi wa ni alaysa tas'aduna allah ilaha illallah wa anni rasulullah ṣé o gbóyìntà mẹ́mbì ṣebí ẹ jẹ́rìí àbẹ́ ẹ jẹ́rìí pé ọlọ́run ọba allah nìkẹ́lá amọ́bi jọ́sìn fún àyè fífún nǹkan mí ni ebe ẹ jẹ́rìí pé mi òjíṣẹ́ ọlọ́run ọba ni mí anabi bí wọ́n kọ́ṣìn yẹn láti fi ṣe àbọ́lọ́wọ́n ọba aláwọ̀ ìsọlọ́wọ́n yín àwọn ẹ̀wà ni kọ́ọ̀lù náà àmì gbogbo sọ pé á ah, bẹ́ẹ̀ ni wà nẹ́bì àníbi wa ni tọ́ba wá rí bẹ́ẹ̀ o fa inna aadal qur'an ẹ̀rí alukur'an tọ́lọ́wọ́n ọba gbé fún mi tó gbé fún yìí sábàbùn àníbi ni okùn lọ́jẹ́ o hablu ló fi sẹ́kùn gbà wọ́n tú àtẹ́sìmú bi ablillahi jami'aw wala tafarraqu wọ́n ní alukur'an wọ́n lá ilaha illallah hablullah níbo anabi wa ni sábàbùn okùn ní alukur'ani o tarafuhu biyadillah ẹ mọ̀ pé okun si mo ní ọwọ́ méjì ní ọwọ́ kan kan bí tábà fa okun bayi anabi wa ni owo kan okun yẹn in be lowo olohun lo fi je pé abọ́dọ̀ gbọ́ yé abọ́dọ̀ mọ́ dáwọ́ ti pé tọ́lọ́run bá lọ́wọ́ Allahu tó yadullah pété ẹ àbọ̀dọ̀ pọ́ lọ́wọ́ lọ́wọ́ àtọ́wọ́ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni ọlọ́wọ́ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ọjọ́ ọwọ́ ẹnikẹ́ni. torí pé ńgbà tí wọ́n lọ́wọ́ nísìn ìrà náà lọ́wọ́ sọ̀rọ̀ wá pé ńgbà tọ́wọ́ rẹ̀ tiẹ̀ lọ́wọ́ ní okùn kan awẹ́kẹ́ okùn ńbẹ lọ́wọ́ Allah subhanahu awẹ́ kejì wọ́tọ́ra fún afọ́jú lọ́pàá afọ́jú ọgbà ọwọ́ kan ọ̀pá yọ gbà mú ẹni tí ń fa ọgbà kejì mú pé ọlọ́run ń fà wá ń tẹ̀ tẹ́ lọ bí oríire lọ bí ọ̀la lọ ojú ọ̀nà rẹ̀. Allahu yad'u ila dari salam wa yahdi man yasha'u ila siratin mustaqim. Ànábì wa ni fatamassaku bihi ẹ dìmú alukur'ani yẹ dìímú dáadáa dìímú sísìn. Fa inna kullan tadillu ẹ̀ ìparun ò lè ṣẹlẹ̀ sí ìjábàdì alukurani mu sáwọn tẹ́yà àpẹẹrẹ alukurani láwùjọ sáwọn gẹ́gẹ́ dì í mú njọ́ tí nǹkan dé sí wọn ojú nǹkan mí fún ọ tọ́ bá tiẹ̀ ju alukurani fún wọn náà sí wọn ní òpá alukurani ò tó àdìsí eré ìlàlàáfíà ló fi wá jẹ́ pé alukurani yìí kódà ní tọ́ bá wà mú alukurani yóò lọ láyé ẹni ọlá àgbà tí bá ń bẹ láyé àti ìgbà tó bá kú jẹ́ lápẹẹrẹ á rí pé gbogbo àpọ́nlé tó ń kálukú fáwọn tó kéwú irú àwa táwọn sọ̀rọ̀ nísìnyí wọ́n tó jókòó ẹni tó lè bírú wa ń bẹ ẹni tó lè bí ìyá wa tó lè bí bàbá wa ń bẹ náà wọn àgbàlagbà ti ń gbọ́ wa kí la mọ̀ àwọn ọ̀rọ̀ wa ń bẹ tó lè fi kéwú dára tako tẹ́lẹ̀ mi bá tiẹ̀ so gan iṣẹ́ rẹ̀ fẹ́ẹ́ lè mọ̀ ọ̀fọ̀ lárúbáwá alukuran ló kọ́sọ̀ bá wa islam ló kọ́sọ̀ bá gbogbo ẹnìkọ̀ọ̀kan wa báwo la ṣe wá ní fi ohun tó kóyìn bá wa káfà ìmoore sanyẹ fọba ló fi jẹ́ ká mójútó alukuran yẹn ló fi wá jẹ́ pé náà àpọ́nlé ti ń bẹ fún ẹni alukuran tí wọ́n tọ́ kàá ni ó ti mọ rí sámọ́ jàǹbá ọlọ́run mọ́ jàǹbá nabi sallallahu alayhi wa sallam látara alukur'an la ta'unu Allaha wa rasul mọ́ sì jàǹbá ń pa alukur'an téèyàn bá wá kú náà tó jẹ́ ẹni tó mọ alukur'an ká nínú sunna nabi ni pé téèyàn méjì bá kú tẹ́ wá jẹ́ pé wọ́n fẹ́ ṣe mass burial wọ́n á ní wọ́n ó sin wọ́n sínú sàárè kan ṣoṣo wọ́n tán nabi mọ́ béèrè ni pé bọ́n bá ṣe mọ alukur'an kà sí ni wọ́n sì mọ tò wọ́n sí torí pé ẹni tó mọ alukur'an ká ọmọ jẹ́ ìmáàmù láyé fáwọn tí ó mọ̀ yóò tọmọ jẹ́ ìmáàmù fún wọn ní ọ̀run náà ni àdébẹ̀ wàá pé ẹni tọmọ àlùkùránì kan ní òun ni kọ́kọ́ gbé sínú sàárè wọ́n wàá kó àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n tẹ̀lé wọ́n mọ̀ kó wọn tẹ̀lé sotiri pé àlùkùránì kíkọ́ rẹ̀ ìyìn ni nígbà tí yẹn bá ń bẹ láyé ìyìn ni nígbà tí yẹn bá tó wọ sàárè tọ́ba tó àdókòwò lẹ́lẹ̀kí àmà ìyìn ni bákòókò wọ́n wá fi rí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n yin àlùkùránì lódì tọ́jú pé ànábì jẹ́ ń pariwo gẹ́gẹ́ pé ah inna qawmi ittakhadhu azal qur'ani ma'jura azal qur'ani ma'jura wọ́n lọ́n àwọn yẹn bí yin àlùkùránì yìí lódì níjọ́ náà lọ́hùn tó bi òun náà ni pé àwọn tọ́jà àwọn kìfìrí nínú àyà mi ìtàlù kùránì sọ fún wa pé wọ́kọ́lá lẹ́dínà káfọ̀rù la tẹ́sùmà òòlì àdàl kùránì àwọn kìfìrí mọ̀ sọ fún àwọn yòókù wọn pé ẹ má gbọ́ alukùránì yìí gbọ́n náà sì mọ̀ sọ pé má gbọ́ wá àti tí wọ́n ti bẹ̀rẹ̀ ní alhamdulilayi náà amadu wọn nẹ́sẹ̀ yín o torí pé o ti mọ ibi tó ń lọ ọlọ́run ó sì dá ọ padà wọ́n ní àwọn máa sọ pé ẹ má gbọ́ alukùránì o kódà tí wọ́n bá ń kà fún yín kọ́nà àwọn ń ṣe wá àti fún yín wọ́n ní wàlúùgáwò fíì wàlgà òfì ẹ mọ pariwo ẹ̀yin mọ rojọ́ yín lọ ni ẹ mọ tiẹ̀ wọ́pẹ́ nìkan kàlùkọ́ ní ẹgbẹ́ yín o àlgàwọ́ wàlgà òfì ẹ mọ pariwo ni ẹ mọ make noise. la'allakum taglibun kọ́ba àjẹ́ pariwo yóò borí tí wọ́n tàkùrọ̀ ní òfin ní effect lára yín bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ láwùjọ lónìí làǹfà fi wá ní ìyẹn àlùkùrọ̀ lòdì tá nẹ́bí ń sọ táwọn kẹfìrí àná ń sọ ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí aláwọ̀kọ́ ni pé tẹ́rùkùl ìmánì bíi wọ tẹ́rùkù tẹ̀sídìkì ọ̀pọ̀lọpọ̀ ti gbé ìgbàgbọ́ ìnígbàgbọ́ náà àlùkùrọ̀ àwọn ti gbé jùlẹ̀ ìgbà lódodo àwọn ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ wọ́n ti gbé jùlẹ̀ ọlọ́run náà mọ̀ọ́sẹ̀ báyìí òun ṣe sọ gbà kọ́lọ́run kọ́ sọ̀rọ̀ nìyẹn sọ gbà kúránù lódodo nìyẹn. bákan náà wa tarku tadabburihi wa tafahumihi ọ̀pọ̀lọpọ̀ ọmọ sílé kí oúnjẹ tó bá ti ṣe yìí láìka láwùdá ọmọ tí ò tiẹ̀ sọ̀kalẹ̀ tí ọmọ àlùkò nìkà tí wọ́n lọ sọ̀kalẹ̀ orúkọ ń gbòó nínú alukurani kò lè rí iṣẹ́ láì gbọ́tùmọ̀ alukurani yé wọ́tàfà hùmìhì kò sì lè ní understanding alukurani láì jẹ́ pọ́nmọ́ tùmọ̀ rẹ̀ mélòó ọmọ ló ká alukurani láwùjọ wa tó lè túmọ̀ alukurani tọkọ alukurani tó tó kọ́ tafsir tẹ́jọ́ farabalẹ̀ lékewu àbáwọ̀ tá a ti ń pera wa láàfáà náà lẹ́yìn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni tẹ́rkùl amal bihi wàmtisal awamirihi wàṣínábi sawajirihi aw nawahihi ìmọ̀ falùkùránì ṣiṣẹ́ sọmọlábí látọ lakó àbíyàwó láti ẹ̀fẹ́ fẹ́ lafẹ́ ńlá ní alùkùránì pé fáńkì hó nàbẹ̀ ìsìn àálì hin nà mùsùlùmí mélòó ní so ìbí tí wọn fúnra wọn lóyún. bàtà ṣègbéyàwó báwo la ṣe nígbà tá a ti ní mùsùlùmí ẹni tó fà àti ẹni tí ò fà náà ló kó sínú àfà wa pé agbófin alùkùránì kalẹ̀ kódà yọtá bá ṣènáwó alùkùránì mọ́ lọ jókòó ni pé bóbìnrin ó ṣe dírẹ́sì ọjọ́ ìnáwó ọjọ́ ìnáwó ìmúra ọjọ́ ìnáwó kọ̀kin alukurani o ìpè ẹ̀ múra ibo ara yín dáadáa o ẹ̀ má fọ̀sọ̀ yín yẹn o gbogbo ẹni tó ti darúgbó kálukọ́ ìyàgèlè náà ni. jọba sẹ́pẹ̀ kò sẹ́pẹ̀ kódà àwa tó yẹ ká bá wọn sọ pé ah ìgélé yà ní so ńgbà wọn pé wà á ti ká bá wọn so yìí ìyàwó sì wọ sọ ní hòhò yọ wọ nẹ́ẹ̀tì àtọ̀ máa pé tọ̀ ọlọ́run fàlù bárkà sí ẹ̀yẹ ká kíyàwó ìtọ́tì ẹ̀ sí sùúrù ṣùgbọ́n kò ní sùúrù láì tẹ̀ bákan náà al udulu anu ila ghairihi kágbé alukurani jùlọ fẹ́ pé orin arípẹ́lẹ́ ti pọ̀ láwùjọ wa bẹ́ẹ̀ ni má bẹ̀rẹ̀ wá sí báyìí orin ni látòkè délẹ̀ arípẹ́ orin tá a mú wa a mú àwọn àyà kúrò àwọn àfa àkójọ ẹlòmíì orin ni ó kọ látòkè délẹ̀ sọ <laughs> àyà tó wá wì ń kọ́ àmọ́ ka orin àmọ́ sọ pé ọlọ́run sọ ànẹ́bí sọ káwọn mú àyà alukurani wá ló ń jẹ́ pé kíkì ilé kéwúlé ní àtàwọn àfa tá a bá ti gba máìkì báyìí orin ni àwa àyà alukurani sórí mọ́ àzákírà àzákírù sákìrù àsákìrà àkọsídà pọ̀ lérí ni ṣùgbọ́n ẹ pé ọkà suratul àlá. àlá ni pọ̀ ṣáàzù. àlá tún pọ̀ kò ní rí i kà torí pé orin àbọ̀rọ̀ àwọn èèyàn kan àbọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ewì gbogbo ń takò sórí nìyẹn. ẹlẹ́ẹ̀karùn ni pé tẹ́rùkùl ìṣòro ilé yìí tọ́jú ẹ̀mọ́ta aláwọ̀kọ́ pé ìmọ̀tẹ́tí sí alukurahan ó sì nígbà wọn máa ń ka alukurahan fastami'u lahu wọn ni wọ́n fi ní ìyàtọ̀ ń bẹ láàrin ìsìmáà téèyàn kẹ́ mọ̀ èmi mo fẹ́ gbọ́ ọ yàtọ̀ sí pé wọ́n ń sọ nǹkan létí mi ọ dàbí pé mo ti ẹ̀ gbọ́ garagara ọ yàtọ̀ sí pé ọ fẹ́ gbọ́ orin oni bi kasirati lagat wal kalam ta kuma man kalkuran lọ́wọ́ tó ń ṣe wá sí báyìí ọmọ rojọ lọ ń tiẹ̀ ni òní kun láàkín wọn sọ ilé ni ara yìnyín alukuran lòdì lélẹ́yìí ọlọ́run kọ́ sànù wa gẹ́gẹ́ bí àkókò wa sírí kalẹ̀ ra ìgbà. jazakumullahu khairan akọni fọlọ́run tó ṣe nírọ̀ lẹ́yìn ilé ìyàwó tí a bá ní ìbéèrè tàbí ìkejì a pè sórí zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one nígbà tí a ti ń retí ìpè ẹ̀yìn yẹn wá nílé náà ìpè náà ti ń wọlé ẹ ti wà pẹ̀lú wa. tá a bá ti pè wá ká lẹ́gbẹ̀ẹ́ rédíò wa orúkọ wa bí tá a ti pè àti ìbéèrè wa náà. nígbà tí a ti ń retí ìpè ẹ̀yìn yẹn wá nílé gbogbo àwa tí a bá fẹ́ jẹ́ olùkúnlọ́ fún ìpè náà tó kò wá ń bẹ̀ náà tó account number wa ni zero zero zero five one zero three one seven nine náà. Ìyá Abdullahi ń pè láti òkè sí Àṣewọ̀n àdúpẹ́ o, agbádùn gbogbo ọ̀rọ̀ yín tẹ̀ sọ fún wa. Ọlọ́run wà sẹ́yìn lẹ́sìn ẹ̀kú gbìyànjú. gbogbo àwọn ajá bá dìbò ẹ̀sùn wọn lọ fún ètò yìí ètò àlèwúrà zero zero zero five one zero three one seven nine eléyìí ni àkáǹtì nàmbà ní Jaiz Bank ibẹ̀ ni a ti bá àkáǹtì yìí náà. ṣé wà pẹ̀lú wa. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. naam. naam àwa ń gbọ́rọ̀ yín káwa náà ká gbóhùn yẹn sókè díẹ̀. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín bí tẹ́tí ń pè. náà ojú làwọn ẹni ti báwọn. ó ń kálukú wa ká wúra wa pé báwo ni hàtà kọsán kùrán. náà náà. ẹ ti wà pẹ̀lú wa o. sàlámù aleykum sàlámù aleykum sàlámù aleykum. ọ̀gá rẹ̀. náà ìbéèrè yín orúkọ yín bí tẹ́lẹ̀. àbẹ̀lẹ̀ lọ́dọ̀ rẹ̀ dùn o. náà ìbéèrè yín jazakumullahu khairan. wa antum wa jazakumullahu khairan. agbádùn tó ń yọ ọlọ́run tẹ́lẹ̀ rẹ̀. ọlọ́run kò jẹ́ kí agbádùn lílo gbogbo tá à ń gbọ́ kọlọ́n kó sì jẹ́ kí a rí ẹ̀sán rẹ̀ láyà tàbí kí a máa gbogbo wa kó ṣe nílò rẹ̀ nírọ̀rùn fún wa àti gbogbo àwọn tí ń wò wá ní gbogbo ìlú ayé tó ń wò wá ọlọ́run kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan náà ní ẹ̀sán dáadáa. náà ẹ ti wà pẹ̀lú wa. àwọn àlékún. àlékún sọ̀rọ̀ àwọn ìṣòro orúkọ yín bí dẹ́jú ń pè. mọ́mí àdúgbò láì ní sọ̀rọ̀ láti. ìbéèrè mi lọ báyìí pé ọkùnrin tó níyàwó méjì tí ó so ìdù fún yálé tí ó sì so ìdù fún yàwó tó wá pa ìyálé yẹn sí tí wọ́n á jẹun lọ́dọ̀ ìyàwó tí ò dọ́dọ̀ ìyálé jẹun ẹ dákun kí ni ìdajì ọwọ́ ọkùnrin mi. ni pé ó fi ohun tó jẹ́ nǹkan ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ nílọ́sìn ìjà tí ò lẹ́tọ̀ àwa táwa jẹ́ ìyálé torí pé ọkọ wa náà abọ̀dọ̀ láàánú rẹ̀ lisanu nasiha ahun wa sí àfibàsọ̀ kí ló dé èmi tẹ́ ẹ so igi fún sẹ́yìn mọ̀ pípò ẹnìyẹn tẹ́ ẹ ti so igi fún yẹn tọ́ àti ẹsẹ̀ lọ́run tó yẹ kẹ́ wá ọlọ́run láforíjì àgbékalẹ̀ lọ́nà tí ó fi gbọ́ láti fi dá ọkọ wa padà á sì jọrú obìnrin kan tí ọkọ rẹ̀ ń jó bímọ obìnrin ọkọ wa fi lélẹ̀ kọ̀wá mọ̀ sépè kọ̀mọ́ pé ẹ ó sì rí kíní kan ọkẹ́ nǹkan ní fọmọ nìyí nígbà ní dáwàkà fún wọn àti àwọn bóyá sípè kí ló ta àríwá bá musa ńlé tó ọlọ́ọ̀lẹ́ kejì nígbà tá a bímọ obìnrin tó ọlọ́ọ̀ni ti máa fi pé ká bọ̀kọ̀ wa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti fi lè dá ojú rẹ̀ padà àbáwọn tábàwọn kó wọ́n súnmọ́ kápẹ́ wọn kí wọ́n bá wa bá sọ akí ọ̀gá wa musa abdulwasi. Ah, ọlọ́run bá ní sàn ní ẹ̀sán olóore gbogbo àwa tí a bá ní ìbéèrè nígbà tí a bá jáde lórí afẹ́fẹ́ zero eight one eighty seven ninety nine sixty one eighty nine títí ọ̀la tí a tún mọ́ pàdé. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء